àti àtàlátò fún ànàbà Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráilé àti àwọn sọ̀hábà rẹ̀. Adẹ́lọ́wà subhanahu wa ta'ala, ìjókòó yìí, kọ́lọ̀ kí ó mọ́ ṣàdá ní ìdọ̀fẹ́ fún wa. Ìjókòó kí ó ní àníyàn إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى anábì sallallahu alaihi wasallam anábì gbogbo ṣẹ́ iná ló máa ń ní àníyà ló máa ń ní tí èèyàn gbà lérò pẹ̀lú ẹ̀ èyí tí èèyàn bá ti gbà lérò ọ̀nà ẹ̀ ní ẹ̀san tí ó bá lọ́dọ̀ ọlọ́run wa gẹ́gẹ́ mo sọ lánàá ẹni tí ò lérò ọ̀nà ẹ̀ ní albahima àwọn bahima àwọn ẹranko làwọn kì í lérò lórí ìkà tí wọ́n ń ṣe ẹ̀rọ tí wà níbi ọ̀nì pé afẹ́ lékún afẹ́ gbàládá abẹ́lọ́bà subhanahu wa ta'ala kuma ba kuma ne sun lumri annabi sallallahu alaihi wa sallam annabi ni lillahi ta'ala malaika annabi wọ́n máa wà àwùjọ táwọn ẹ̀dẹ́ ìṣẹ̀rántí ọlọ́run bá hadith tawil hadith Abi Hurairah hadith imam Bukhari wa ghayruhu anábìnrin àwọn màláìkà yìí tó bá tó wá rí àwùjọ tó dàbí àwùjọ wa yìí àwùjọ tó jọ orí ìta wà yìí táwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run bá wọ́n sọ̀rọ̀ anábìnrin sallallahu alaihi wasallam fúnra wọ́wọ́ àálàmù bèèrè ọlọ́mà bí wọ́n pípọ̀ náà fi ń bọ̀ ọlọ́ọ̀bá fìnà lè ń bọ̀ wọ́n sọ pé àti àwọn ẹrú rẹ̀ lẹ̀ wọ́n rántí ọlọ́run bá wọ́n fúnra wọn ní ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ rẹ̀ ọlọ́bọ̀ mọ́ fún àwọn màláíkà pé ilé ìdókòm á ní ọgọ́fà anábì sallallahu alayhi wa sallam anábì ni àwọn màláíkà kan wà mọ́ sọ pé yá rọ̀ inna fulanan laysa minhum innama jaa li hajati ẹni kan wà nínú wọn tí ò fi ń sara wọn òun kàn wá gbọ́ mi kàákà kan ni lọ́nà bá wọn jòkó Òṣogbo ló ń lọ ẹni tó fẹ́ rí wà ní Báṣọ̀run tọ́kàn rẹ̀ pé ọ̀dà ẹgbẹ́ dọ́lẹ̀ ṣọ̀jẹ̀ wọ́n fi bẹ̀yìn fúlàní ilẹ̀ ìsàmínú ẹni tó wà láàrin wọn tó jẹ́ pé kò sí lára wọn nípìnlẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí ni ọlọ́ọ̀bù sọ pé ó mú ìlọ́wọ́n láyé sọ bí i jẹ́lí sọ gbogbo wọn pátá àwọn tó ń ti yọnu sí ni wọn kò sẹ́ni kankan tí ó bá wọn jòkó tí ò ní nípìn dáadáa àdánọ́bà subhanahu wa ta'ala ní táà ń rí kéré lọ́dọ̀ ìpín dáadáa ìpín oríire ọlọ́pọ̀mọ́ṣà ìpín kan wá gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn olùdánilẹ́kọ̀ọ́ àwọn olùṣẹ́wá ní àǹfààní láti àárọ̀ àti láti ìjẹta ọlọ́pọ̀ àkọ́rin ẹ̀sùn lórí ó ti tó wọn ní ìdùnnú wípé àwọn náà ní ìpín nínú ogún àwọn ànábì ọlọ́wọ́n bá

owó tí wọ́n ní òṣè jogún bí Sùlẹ́mọ̀n ṣe tó yẹn nínú àwọn ànábì ọlọ́run lórí ayé ìṣèjogún ànábì ní ìnà máa ṣàrọ̀ àìdí aláàmọ̀rọ̀ gbogbo ànábì ọlọ́run pàtàkì iṣẹ́ onìkan kò tẹ́lì kẹ́kà tí wọ́n máa jogun rẹ̀ náà àrẹ́bì ní àwọn ànábì ọlọ́run bọ̀ fi dúkìá tí wọ́n lè jogun lẹ̀ owó wọn kò ṣe jogún sọ́dápọ̀ ní fáìlì wọn máa wọn àrẹ́bì ní ṣùgbọ́n èyí tí wọ́n jogún náà ní ìmà fáwọn akọ́dáwò akọ́dá bí habdin wà arábìnrin tó bá jẹ́ pé ìmà yìí tó bá rí mú ń bẹ̀ tó bá rí pín bẹ̀ ìpín tó tóbi lórí abẹ́lọ́gbà fún sábà yìí tó pẹ́ fún wọn ọlẹ́yìn pé ajá nàbí ọlọ́run ọba kò sí ipò tó pàtàkì tó tó ipò tí ẹ máa fún ìmọ̀ká àwọn tí wọ́n wá lẹ́ni àtàwọn tí wọ́n ti ṣọwọ́ náà tàbí púpọ̀ àbíọ́lọ́wọ́ sọ̀kánà wọ̀tálá kó bá nìkan wọ́n ní ẹ̀sán lórí wọn àti ń bí wọn lè gbọ́ lọ́lọ́wọ́ sọ̀kánà wọ̀tálá kó máa dúpẹ́ fún wọn yóò bá ní dúpẹ́ fún wọn lórí bá nìkan wọ́n ní ẹ̀sán lórí àwọn sọ̀kánà wọ̀tálá kó bá ní mọ́ dúró lórí òkòtò fún àwa náà dúró pépé bí tá a ti fẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn sheikh wa Salih bin Abdulaziz ali sheikh nínú àwọn afá ńláńlá tó wà nínú lákàwọ̀ bí ọ̀sọ̀díyà tó jẹ́ pé ojú sábà sí lára wọn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó mọ̀ bó ti máa ń ṣètò ilé ayé ojú wà lára wọn ṣùgbọ́n ojú yẹn kò pọ̀ sheik abdulaziz yẹn hafidọ̀ ọgbọ̀n tàbí pípọ́ wọn bẹ ní ilé ayé wọ́n wà nílùú àwùjọ tá àwọn ayé níbẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n sọ wípé àwọn ti rí pé nílé ayé àwọn nǹkan kan ìmọ̀ ń ṣẹlẹ̀ nígbà táwọn ń sọ wọ́n sọ lọ́wọ́ ni tá a bá tó mẹ́wàá tá a tó tájọ wà lórí dáadáa wọ́n gbà tó bá yá àwọn tó máa ṣẹlẹ̀ nínú sẹ̀mí ayé kò ní ṣe dúró mọ́ ọ̀rọ̀ ayé òdì náà dàbí dúró lọ́pẹ́ tí wọ́n bá wo ọ̀rẹ́ lẹ́yìn ibi tí yóò ti bára rẹ̀ dá nígbà tó máa ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn wọ́n sọ pé láwọn àsìkò yẹn wọ́n láwọn rí pé al-ashabu yatasaqatu ẹ̀bùn yàtàfà àkọ̀tún àwọn tààjọ bẹ̀rẹ̀ kálukú wá ń bílà kálukú ń si ọlọ́mọdé anyanwụ èyí tí sì ń dá àyàn bọ́ oríṣiríṣi méjì náà ni fìtínà fìtínà tó ṣòbò hát wà fìtínà tó ṣàhàwà hát ṣòbò àjá wọn ẹlòmíì bọ́ masha Allah ó tóbi lórí ẹ̀mí wa ó ó sì padà jábọ́ sínú fitna tó ṣubọ̀ ha ẹ̀wùjá tá à ń sọ̀rọ̀ obìnrin lánàá a sọ̀rọ̀ nípa Imran bin Hitan as-Sudusi sí anájú níbo ló ti kan ṣáàrù tẹ ìrìyàwó ó fi hàn pé fitna méjì ni ó fi fitna tó ṣàwáàtì bẹ̀rẹ̀ ó yọ orí síbi fitna tó ṣubọ̀ ha ilé ayé ó fẹ́ júmọ́ ó wá padà sọ ẹ̀sìn náà ṣéèkù wọn sọ pé aláṣáàbù yàtàṣà ọ̀tọ̀ òní títẹ̀síwájú bá ti lọ nílé ayé àwọn yóò máa jábọ̀ àbẹ́mọ̀ bá tó ká ní wọ̀ta ara ọlọ́run dákun mọ́jẹ̀ ń jábọ̀ ẹ̀sùn tí ní náà gbogbo afáwà ọlọ́mọdé kí wọ́n jábọ̀ orí pé أفاد الإمام الأوزاعي رحمه الله تعالى علمهم الصفيان إما الصفيان وإما الإمام الأوزاعي رحمه الله أن إذا بلغك عن رجل من المشرق أهل السنة سفيان الثوري قلت بعد بقى كان هو عن إيست دور السنة الواحد تدعك نمرة وأن رجل من أهل المغرب أهل السنة wọ́n sọ pé nìkan west ló wà orísúnà ló náà wà òní fàdí ọlọ́ọ̀hàlà máa bẹ̀rẹ̀ ọba fún òní wà bá ilé ìbí tẹ̀fìlìm tó bá tẹ̀lé àwọn tó ń wá látọ̀nà ọ̀dọ́ rẹ̀ sọ pé kan máa kí kan kí kúṣẹ́ òní máa àkọlà ahli sunnati wal jamaa òní àsìkò tá a ẹni tó fẹ́ fi súnmọ̀ òdodo tó fẹ́ dúró sórí mọ́nà àjàwọn sàábò tó nǹkan máa

ضرورة حفظ الدين kò ṣe mọ́ ní ẹgbẹ́ta pẹ̀lú dọ̀rọ̀rọ̀ lánàá ọ̀nà àìsíjẹ́ tó tí ò bá ti sí àyẹ̀sẹ̀ pọ̀lùkùnùsù nítorí wá dé gbogbo ẹ̀dá ní ṣíṣe ẹ̀sìn ìná wá ní kí n sọ lórí dọ̀rọ̀rọ̀ tó ṣe gbé dín lálú ilé ẹ̀sìn wa kò gbọdọ̀ bọ́ kò gbọdọ̀ pàṣẹ anábíwá sallallahu alaihi wa sallam ẹjẹ́ ń ṣe أبو هريرة رضي الله عنه أني كان رسول الله صلى الله عليه وسلم يقول أنا نجمع بلون لأنه صيفي اللهم يقول بامي أها اللهم آه. ويا Allahumma aslih li dini mo rẹ̀ ti gẹ́ẹ̀sì tó jọ ní ṣẹ́rí ẹjọ́ tó ọlọ́run àwọn tàjẹ́ tó lábọ̀lẹ̀ ẹ̀rìn ẹmọ ẹjá àjọ máa ṣe ní ìgbà tí mo sọ̀rọ̀ pé anábì ń sọ pé kọ́nà bu ẹ̀sìn ọmọ ẹ kọ̀kọ́ wà ní kẹ́kẹ́ tó jẹ mẹ́sìn anábì máa bẹ̀rẹ̀ pé Allahumma aslih li dini alladhi huwa ismatu Amuri. wa دنياي التي فيها معاشي وأصلح لي آخرة التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر أبقى اللهم ورواني أصلح لي ديني الذي هو عصمة أمري اسمي تجد أبو ààbò ayé àtàlùkìyàmà àìnírí ìjákulẹ̀ láyé àtàlùkìyàmà ibi ẹ̀sìn yẹn ló so mọ́ ó yẹ ká bẹ̀rù jama tọ́lọ̀ọba subhanahu wa ta'ala tí ó bá jẹ́ pé ó bá sọ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ni wala in shi'na lanazhabanna billadhi àwòháìnà ilẹ̀ wọ́n lẹ́yìn ṣìnà na tó bá wù ọlọ́run ọba lànàbí àbá nàbí lẹ́bí àwòháìnà ilẹ̀ ibi tá a fi wá ànábì sí àwọn ọlọ́ọ̀bọ̀ yọ kó mẹ́ tó bá wù Anabi na wàá jókòó tẹ̀tẹ̀rẹ̀ ànábì ní tó jẹ́ náà ni protection wà fún mi lórí gbogbo ayé àtàlùkè àmà ọlọ́run tún ẹ̀sìn ní ṣe wọ́n àjọlọ́run kún lọ́ta tún ẹ̀sìn kan náà ṣe anábíwá sallallahu alaihi wasallam wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ anábíwá ń bẹ lọ́n ibi wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ya muqallibal qulub sabbit qalbi ala dinik ìwọ ọlọ́run ọba tó dé pé ìwọ ló máa ń yí ọkàn bó ṣe wù ọ́ lọ́tọ́ bẹ́ẹ̀ إن قلوب العباد بين أسبوعين بين إصبعين بين أصبعين من أصابع الرحمن لا خطأ في إصبع لا خطأ في إصبع طبعا ده ألف صاد أبي باء أتعين قصين دو واتوني إصبع أصبع أصبع láàpapọ̀ àti ìsìdá anẹ́kọ̀lá àtàlàmọ̀ pé ìka ọlọ́run méjì àárín ẹni gbogbo ẹni ọmọ ènìyàn wa anẹ́kọ̀lá àtàlàmọ̀ pé ìkọ̀ líbo akẹ́bà yàtà ó bá ṣe wọ́ ọlọ́run bá ló máa ń yí anẹ́kọ̀lá bẹ̀rẹ̀ ya mọ̀ kọ̀líbà lùkọlù wà fí riwáyà sí ìṣá àkọ́ọ̀mẹ̀ wà ìṣá àzáàgọ̀ ẹni tó bá wọ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá mú dó ẹni tó bá wọ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá yẹ lẹ́fẹ̀ yáàdì ìlà òfàlà mùbílà wà mà yóò lè fàlà àdìyàlà dọ̀rú lọ́sọ̀ ṣe ti dín adébábí wọ ọlọ́ọ̀bá tí ẹsẹ̀ ní tí ọkàn mìíràn ilẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn rẹ̀ ìkẹ́nà àyẹ̀wò anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam omi sálàmù ó ní yá Rasulullah ìwọ òjíṣẹ́ kí ló ń páyà kọ́lọ̀ bá ti sàánú wọ kí ló ń pẹ́ àní ibi kẹsìn rẹ̀ mọ́ bàjẹ́ kí ló ń pẹ́ àní ibi kọkàn rẹ̀ mọ́ yẹ anábì sọ́lá àtọ́lá ni mẹ́lẹ́dì yòmínì mẹ́lẹ́dì yòmínì tí ló fẹ́ fi mí lọ́kàn balẹ̀ wà ìnà kùnú balẹ̀ ìbáàdẹ̀ bẹ́yìnà òṣùbọ̀áyìní min asọ́bi irrahman bí táàdì ti bẹ̀rẹ̀ ni kò sí mọ́ fi lọ́kàn balẹ̀ gbogbo ẹ̀dá àárín kàmíjì ọlọ́run yùkọ̀líbù akẹ́fà yẹṣà ibi tó bá wù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ibẹ̀ ni máa yí lọ abẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó máa yí ẹ̀mí wa ibi tí ó dá wa'lamu anna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ara tó bá wù ni máa ń fẹ́ dáadáa abẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ara tó dá nílé ayé àtàlùkè àmọ́ ọlọ́mọ sọ̀hìbù dín sísọ ẹ̀sìn wa nǹkan tó ṣe pàtàkì púpọ̀ ni anábì wa sallallahu alaihi wa sallam anábì sọ fún wa bẹ́ẹ̀ tí ó sì máa bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ àwọn èèyàn lópin ayé tààtò wà ń bẹ̀ yìí àdìsọ́ bí ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ bí ọlọ́wọ́ àìnkú anábì sallallahu alaihi يصبح العبد مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا عن النبي صلى الله عليه وسلم حديث صحيح أنا بن بادر بالأعمال في أنا بن أكل ما شيء في sí mójútó لا lágbẹ́ ṣe wà yìí bádìrú bil àmàlì anábì ní ẹkìrìmọ́ṣẹ́ kí fìtínà tó dé ẹkìrìmọ́ṣẹ́ ẹláṣepamọ́ ẹláṣeélẹ̀ kí fìtínà tó dé anábì ní fìtínà yìí kàkítọ̀ ilẹ̀ ilẹ̀ muslim fìtínà tó jẹ́ pé bí òru tó dóoru pọ̀n ní òru dúdú tó jẹ́ pé èèyàn ò lè rí nǹkan tó bá tọ́lẹ̀ ń bẹ́ẹ̀ èèyàn méjì ó tẹra wọn mọ́lẹ̀ ń bẹ̀ anábìrin yóò ṣe ìdírí nìyẹn gẹ́gbẹ́ ṣe wọn àdísì ọ̀rọ̀ fitna pẹ̀lú fẹ́ sọ àdísì amru bin al-aas radiyallahu anhu sanabi sallallahu alaihi wasallam sọ pé inna ummatakum hadhihi ju'ilat afiyatuha fi awwaliha wa satusibu akhiraha bala'un wa umurun tunkirunaha arábìnrin alìhúnmà yìí ìsìláàmù yìí jóni láti àfihàtò à ìfọkànbalẹ̀ ẹ̀bẹ̀ alàmìn imam oríire ibẹ̀ àìlérí dàbúdàpọ̀ ọbẹ̀ níbi ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ayé àwọn ànábì ayé àwọn sàábé

mada ábìyí mọ̀líkàtì fìtínà ó dé ẹwà rí mùsùlùmí tó mọ̀ pé ábìyí mọ̀líkàtì fìtínà tí ó bá yẹ̀ mẹ́jẹ̀lẹ̀ ilé láńdí ilé anábìnì súnmọ̀ tàbíkàṣù fìtínà yóò lọ fátẹ̀dí òkúrọ̀ fìtínà ni ó tún dé fàyàkúlù ábìyí mọ̀líkàtì yóò rí àrò pé fìtínà nìyẹn tẹ́lẹ̀ àsọmọdé fìtínà yẹn fìtínà tún jama àsìkò yẹn àwọn àmì àbá àti ń bẹ̀ ọlọ́ba ni kó láwa o ọlọ́ba ni kó láwa so bá nàbí sọ̀rọ̀ ọmọ àlẹ́ sọ̀rọ̀ ìzọ́kọ́ sí fúnnà wọn ni anábà sí bá àjẹrò bẹ̀rẹ̀ àmà ilẹ̀ fìtànà ní ìgbà jẹ́rù jùlọ sí kúrò anábì ni ẹ láṣẹ ilẹ̀ kí fìtìnà tó dé anábì torí pé yìí fìtìnà tó jẹ́ pé ẹ̀yìn ní mọ̀bí tẹ́ kẹsẹ̀ bọ́ ni subhanallah bá àti dá àsìkò bá láti dásìkò yẹn ṣe gbogbo yóò mọ pé sídájọ́ yóò mọ jama tẹ̀blìtì tẹ́lẹ̀ yẹn fìtínà ló jẹ́ kí àwọn èèyàn rí define jama tó tẹ̀blìtì fìtínà ni wallahi fìtínà ni ṣé dáwà sàlàfíyà ṣé kò ti dúró lọ́tọ̀ tí dáwà ìkwàníyà tó dúró lọ́tọ̀ ẹ̀dá mi náà ṣé kò ti dúró lọ́tọ̀ tọ́ ni fìtínà ní tó dé yìí fìtínà ní pé máa bọ̀ àti sálàfí sálàfí àti súnfí àti kọ̀dìrí àti tìdání àti kọ̀dìríyà àti tìdàníyà àti fìtínà nǹkan tó fi wà tó kálukú fi mọ ẹnu àlá wọn tó lẹ́sùn wàhálà gan ẹlòmíín bẹ ọ̀gá rẹ̀ tó tà á fífẹ́ ẹlẹ́gbẹ́ ni bébí lọ́yà tí ń ṣẹ́ lábẹ́ rẹ̀ pálábí ni ó sì lọ́mọ́ ìtúsí lábẹ́ pálábí tàbí náà aláìkó bíbẹ̀ ẹ̀mọ́ fún ṣẹ̀ṣẹ̀ ọ̀gá ẹ̀bá ṣe sí yà lọ. àtò ìbáàkì wọn kèfè rí rí àbí ìtàbọn gbé bíbí àwà lára wọn bíbí àtúbọ̀ àlára tó wa náà ẹ sọ àṣàtúnṣe ara wa àdínú anásùn ìhà lọ́dà tí kìtìmọ̀ dé fìtínà ló bí mọ̀ wá zánà mọ́nà jù mọ̀ wá zánà kò fẹ́ tẹ́lẹ̀ kọ̀ndẹ́mù ní ìgbẹ̀dá ṣé kò ní dáadáa rẹ̀ ṣé kò ní dáadáa ìfún ma sọ́ọ̀tì ìdó fà wà láì fìtínà àbí fìtínà kọ̀ anẹ́tìkẹ́ bá jẹ́ òbílẹ̀ àmẹ́lì fìtínà àrẹ́bí ẹlá ṣe ilẹ̀ síwájú fìtínà àrẹ́bí tó fẹ́ fìtínà padà dé mùsùlùmí mushkila na'am eléyìí ló pa wá rẹ eléyìí ló pa wá rẹ ànábẹ sọmọ tá n ká ṣù tó tó di pé sísá yẹn yóò tún lọ èmi yóò tún dé títí tá a fi lọ pàdé ọlọ́run pa dọ́mọ̀ ṣe ẹ̀sìn yẹn nísìnyí àwa ní sọ ànábì sallallahu alaihi wasallam ànábì yẹn rasul amri yìí sinà rasul amri rasul amri ànábì ní kápítà wa tá a wá lò ní ayé ìsìlámù ẹni tẹ́ bá ti láàyè sheikh wa sọ́ọ̀lì alfàwọ̀ alẹ́ sọ́ọ̀lì bin abdulaziz ali sheikh wọ́n sọ pé gbogbo àwọn onílàákẹ́ mọ̀tẹ́síkò gbogbo onílàákẹ́ ni wọ́n fẹnu kò pé kíyàn sọ kápítà kó má bàjẹ́ ọ ṣáájú kíyàn máa wáyé rí káàkiri kí èèyàn sọ kápítà kó má bàjẹ́ ó ṣáájú kí èèyàn máa kí ni ó ẹ̀rùn àwọn ẹ̀rẹ̀ káàkiri àwọn oníṣọ́ pé káwọn sọ lábọ̀ ní ẹ̀lú náà lọ kí ó lọ́dọ̀ ní dédé à nígbà pé wọ́n fẹ́ máa rú jù àní sọ bẹ́ẹ̀ nígbà torí àrùjù rí fífò ní eré ní ìṣẹ́rọ́sùn máàlì rọ́sùn náà nìkan gẹ́bí ṣe fi nà ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ṣùn ọ̀rọ̀ ọ̀tàlà gẹ́bí wọ́n ti sọ oníbíbíà má lọ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ní definition tí à ń sọ yìí tó bí kò sẹ́ẹ̀sìn rẹ̀ wàláì ó ṣe ìyàwó tó jẹ́ àfáà inú fẹ́yàwó ti tiẹ̀ bàjẹ́ mu tó jàfà tí ni ọmọ bá lọ ilé kí ó tóbi bá fi ọmọ ẹlẹ̀ tó lọ ilé kí ó lẹ́pẹ́ ilé kí ó kìí sí wọ́n sọ ní kìí sí wọ́n jọ ní súnà nìkan wọ́n tún gbógun ti súnà ọdún mẹ́wàá àbọ́dún méje ọmọ ò ní padà bákan náà náà ọmọ olè padà àbí yóò padà bákan náà kò ní padà abdullahi bin abbas radiyallahu anhu kò ní láti jáde sọ alẹ́ àwọ̀ àwọn onífẹ̀ẹ́ inú ẹ̀mọ́ jòkó ti wọn ẹ̀mọ́ dàgà ti wọn ẹgbẹ́ tẹ́ bá ti dàgà ti wọn wọ́n ṣe kí ni wọ́n bọ̀ ọ̀kan ní jẹ́ ti wá táwọn sọ ni pé ẹlẹ́jẹ̀ dọ́n sí àǹsọ̀ tó kọ̀rẹ́ kó ṣàtúnṣe nítawà náà bá ń ṣe tó kù díẹ̀ káàtó sọfọ́wà náà kásàtúnṣe ibùdó àjẹwà òkè àwọn onípẹ̀tẹ̀ lébi wà bí o àwọn onípẹ̀ tìdáníwájú tìdáníyàwá bí o ámbìlì tàbí yóò máa sọ yí pé ìgbà tó ń wà ní skúù ẹnìkan pàtẹ́rà kan tó sọ wípé ahmed tijani onígbogbo tó ń bá ti ṣe tí ó bá ti bá ti tábò wà só náà mú ẹ̀yọ́kù ohun tó ń ṣe kí ni súnmọ́ rẹ̀ mọ̀túkù nìyẹn adam mọ̀túkù àbí kí ni mọ̀ fún rẹ̀ ó yẹ tó lábẹ́rẹ̀ torí ọlọ́ ìdálé ìdáléyà wàlẹ̀ yóò fi pèlè ìjẹba pẹ̀lú òtúrọ̀ lẹ́gbẹ̀ẹ́ bóyá káfíkà ààbò bí ọ̀rọ̀ ìdùn mubarak ìgbà tó kẹ́ náà kàrí tó sọ fún mubarak pé alákíbàrí sí ni sírta murjiya oníbó ṣe tàdà tó yìí wọn náà fi padà dẹ́gbẹ́ fọwọ́ yẹ pẹrẹ lẹ́sìn padà dẹ́gbẹ́ òṣèré ọ̀kùnrin àwọn mọ́ríjà làwọn fún òṣèré ọ̀kùnrin ó wá ní àà ah, ó ní ilẹ̀ mọ̀dí àta látẹ̀kùbálò ní tí ń bá tọ́dọ̀ mọ́rìdí mọ́rìdí ò ní gbà ní mọ́rìdí ò ní gbà ní ó ní alùmọ̀dí àti tàkùwò ó gbá tí mọ́rìdí à ń sọ ni wọ́n fẹ́ pé hasanatuna makbula hasanatuna makbula wasayiatuna makfura ọwọ́ bá jẹ́ gbogbo ń tàbá ti ṣe ọlọ́run ti gbà kọ̀ wá fún táà lè ṣe mọ́ ọlọ́run ti bínú sí àmọ́ táàbá ti di kẹfẹ́ rí wọ́n alimtu hasanatan li maqbula la shahidtu anni fil janna tọ́lọ́bọ̀ wá fún mi ìgbé dáadáa kan wà tọ́lọ́wọ́ bá ti gbà lọ́ọ̀rọ̀ mi èmi náà mọ̀ pé ẹ mọ̀ wò o mo kàn rìn lórí ayé mi o ọmọ àdìjẹ́ náà ni o ṣé bídíà ni ṣe bídíà tó bá Ibn Abbas radiyallahu anhu kí ló sọ fúnkanú àwọn túdẹ́sẹ̀ ó ní ala urika imra'atan min ahli al-janna ó ní hadhihi al-mar'atu as-sawdaa hadith Muslim ó jẹ́ sọ fún ọ jẹ́ ń sẹ́yìn kan náà máa jẹ́ náà hàn táàkàdọ́ wà láyé kọ́ máa jẹ́ náà lọ olóbìnrin dúdú wọn máa jẹ́ náà kò fẹ́ tó tó ṣe bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn àdìsí ẹ bá ṣe bẹ́ẹ̀ rúlẹ̀ ó ti rúlẹ̀ ẹni kiri tó máa rúlẹ̀ ó ti bára àwọn ọ̀gbẹ́ ń gbé tẹ́lá pé ìdánilẹ́jẹ́ ló ń sún náà kò ní ìdálọ́wọ́ ni fìtínà ti dáhùn tó máa ń bilẹ̀ rí yẹn o adáǹtì adáǹtì torí pé ẹ̀ lè gbọ́n ọ̀nbẹ ìbájọmọ sọ ni ìbájọmọ ájú ni fìtínà kan mọ̀ ájú ẹni bá bá mọ̀ Malik rahmahu Allah ta'ala olóyè mọ̀ Malik ó ní rùkọ̀ tí mo kàfìdì àwọn tó kálukú máa ń sọ bẹ́ẹ̀ lókèrè jájọ sọ gbangba gbé wá sí gbangba ká gbọ́ gbangba tààtà imam malik rahimahullah imam dari hijra ó ní fàáyín dọ́là àní fàáyín dọ́là àní tàbá sọ dájú mẹ́sì dáadáa tí wọ́n bá bó ṣe rí kó ní mọ̀tò máàmà àlà káàbùrù fìlẹ̀ ẹ̀mí máàmà àlà bó ṣe rí kó gbóǹgbò ní mọ̀tò tó dẹ́ pé ó lè fọkàn balẹ̀ pé gbogbo ṣúgbà rẹ̀ ó lè nàá conference ìjà ìjà ní òníwá ọmọ ẹgbọ́n táwọn sọ pé ó máa lò ní máa níwàá kó fẹ́ dá sí ní o máa níwàá kó fẹ́ ṣe kí ni mo fẹ́ dá sí ó wá bá mama Malik rahimahullah ta'ala ó ní pé ẹ̀rẹ̀ Malik ó kọ̀ sí mo ká fi dín jájọ fa wípé ẹkẹ́ mi náà wípé mi jájọ díyàn mama Malik sọ pé ní ìgbọ́lá tàn tó bá wọn nìkan wọ́n lè sábà kàn ó ju wọ́n lè fún wa tẹ̀lé yìí ó ní wọ́n èyí gọ̀lá tẹ́mi bá wọn ènìyàn ń kọ́ ó ní sábà àtúnkà èmi náà dúró lẹ̀ fún yẹn màá tẹ̀lé títí ẹ̀ náà ó ní wa ǹjẹ́ àròjù àákọ́ fàgọ́lábànà tẹ́nì kẹta bá dé tó náà fún argument wa tó tún wí ni wọ́n kọ́ ó ní ìtàbà náà a máa tẹ̀lé lọ́lọ́ ẹ̀mí ó ní yàhádà wà láwìí أوكلما جاء رجل أبدل من رجل يترك ما نزل جبريل به على محمد صلى الله عليه وسلم tẹ́nu nìkan bá kàn sí dùn lájú mẹ́yìn tó lè mú ìjú wá tí gbogbo ìgbà yẹn tábà ti ń rí nínà nínú ajímẹ̀ láwọn àmọ́ ìfìlà àná àná ìfìlẹ̀ lákàmọ́ tẹ̀lé nìyẹn. Imam Malik sọ pé ah mo rí i pé inna Allah ta'ala ba'atha Muhammadan bi dinin wahid alọ́ ẹ̀sìn kan lọ́lọ́ fún ànàgbà Muhammad òun náà sì ni al-Islam wa sunna ó ní wà àrọ́ọ̀ká tẹ̀ǹtẹ̀sì lórí sasanu basiri kɔni yɛ ó ní ama ana ó ní sori mi fakɔdi absorb to diiri ibi tí mo lọ lórí ẹ̀sìn mi mo ti mọ̀ ibi tí mo lọ lórí ẹ̀sìn mi mo ti mọ̀ ikhwa salafi àti bẹ́ẹ̀ ṣe èmi ò máa bẹ́ẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ salafi salafi yá pélé tí mo lù ẹni mo fẹ́ ṣe hasan al-basi sọ pé ẹ̀tọ́ sọ pé jájọ ájú ó ní ifá pẹ̀lú asọ́ọ̀tù di ìjọba ájú o tọ́rẹ́ mi ò léegun fàdínkúnta àdìláńtà dínàka fàǹtẹ̀mísù nítorí wọn wá sí nínú ẹ̀sìn rẹ tó bọ́ sọnù mọ́ ọlọ́ máa wá káàkiri àlìfíìnà fìtínà tó jẹ́ pé yóò gba ẹ̀sìn bọ́ obìnrin àwùjọ rẹ̀gẹ̀dẹ̀ ló dé pé nínú dọ̀rúrọ̀ èyí tó lágbára nínú dọ̀rúrìyà inú mọ́tọ́ọ̀sì inú kòlíyà òní kòlíyà tó ṣíńtì àjèyí ẹ̀sìn wa ká sọ támọ̀tẹ̀ kí ó bàjẹ́ lórí ẹ̀sìn yìí ọlọ́ba fi ṣẹ̀kẹ́ wa ni bọ́lá ń bá fún yàn níkẹ́ kí lóye kéèyàn ó ṣe àti àmójú wọ́n ní àrí rọ́bì ọlá àìnbó wọ́n ní ìdá kọ́ńtà fi ní ìmọ̀ tí fara àhà fa ilẹ̀ màá sí tòzílù ní àmà tọ́lọ́ bá ti kẹ́ ọ níkẹ́ ìkẹyìn mójútó nítorí pé ẹ̀sìn ní máa jẹ́ kí n apàdánù kẹ́ nínú àlùkò hàn sọ pé àdìyàwó akmaltu lakum dinakum ẹ̀sìn yìí ọlọ́run bá ṣe ṣiṣẹ́ wa àdọ̀rọ̀ jẹ́ kó bọ́ náà nínú àdúgbò àwọn ọmọ náà ta lè má kọ́ dáadáa tánà bí sọ pé ẹni tó bá jẹ́ pé ìfẹ́sí mẹ́ta wà lára ẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ ṣe kíni ìwé ẹni bẹ́ẹ̀ wájà dà halawa tàbí máa yóò rí halawa tàbí máa yóò rí àgùndàdọ́ ìkẹta mẹ́ ìkẹ́lọ́mọ̀ bá fi islam ṣe fún wa ìkẹ́lọ́mọ̀ bá fi súnà ṣe fún wa kò gbọ́dọ̀ dànù kò gbọ́dọ̀ bọ́ ayé àlèyàn akmal sọ̀rọ̀ kan dì iná kan àwọn sọ̀rọ̀ àbọ̀lẹ̀ ẹ̀yìn kò kọjá sí mọ́rọ́jà rẹ̀ ọlọ́ba ní àlèyàn òun alùpàá ti láàmú mẹ́rin kí ló máa fàdà àhàdíyà àbí àhàdíyà àbí àhàdíyà àhàdíyà ni pé kí ló ń jẹ́ àhàdíyà ìyá ní yorùbá tabari alif àti lam sanfẹ ní ali alimarufa yòfin dunada yòfin dun ahadiya ìtumọ̀ ìtumọ̀ àti àti àti pé èyí tá a ti dọ́mà èyí tó ti dé mi àti ẹ ọlọ́wọ́n àlìyàwó alìyẹ àwọn bá sọ pé mẹ́ta ni ìmọ̀ràn àbájá ní ahad tàbí wá pé al ahad mẹ́ta ni. máa padà pété ibi tèmi àti ẹjọ máa ń bí alákọ̀ọ́kọ́ ìdámẹ́ràn wáyé ni aláhàdù àbíhìmì aláhàdù àbíhìmì tọ́ba fi máa ń fà sí nǹkan ìmọ̀ ń túmọ̀ pé ṣe àpé aṣọ pé ní tó ti wà náà àbí ó máa ń túmọ̀ pé pé ọpọlọ wa ti ní ẹbí six máa bẹ̀ ṣe máa rí fà yẹn definite àsìkò tí wọ́n lò yẹn ní tọ́pọ̀lù èmi àgẹ́sí síkì máa ní anábì wa sallallahu alaihi wa sallam anábì ní man adroka rak'atan min as-salah adroka adraka as ka bá bára kan lórí ìrún ó bá ìrún àbí aláàdùn sí ìlú ìrún níbẹ̀ yẹn òun náà ní irun ọ̀ràn yẹn tá a máa ń kí adẹ́ tá a máa ń jẹ ara wọn bẹ́ẹ̀ kí ni ákàtú ẹlẹ́ẹ̀kejì barakallahu fikum ṣẹ́ṣe mọ̀rọ́jà wa ni ó wà ń bẹ náà yàrá barakallahu fikum aláàdùn dìkìrì aláàdùn àdìkìrì define kan wá padà tẹ̀kútà bá fẹ́ dákọ ẹ̀ létà yóò tó wà define For example, a woman came to me, a woman came to me, and I talked to the word, and I spoke. She spoke with, and I spoke to. I spoke to the woman. I spoke. Ah, Allah deliver barakallahu ọládébé ṣe kí máa lọ nílẹ́bù yẹn aláhàdù zíhìlì aláhàdù àzíkiri láńsọ yìí ẹ̀tù kọ́kọ́ sọ̀tà tí ó wà defined tẹ́bà tí wọ́n fẹ́ mọ́ alẹ́ta yóò wà defined ọlọ́bà sọ́nà tọ́lọ́pẹ́ kàmẹ́ àrùsẹ́lẹ̀ ilẹ̀ fìràwọ̀nà rọ̀súlà mọ́lùmọ́lù ṣáìdì rọ̀súlà fàásọ̀ fìràwọ̀nà rọ̀súlà adìbàtúlábù alára rọ̀súlù yẹn áàdù kí ni yẹn áàdù zikiri kí ni áàdù ẹlẹ́gẹta aláhàdù alhùdúrí aláhàdù mada alhùdúrí present tàbí tí wọ́n fi alìyà ọ̀rọ̀ lè ní o program wa tìmọ́tà albarnamu program alìyà ọ̀rọ̀ ọlọ́run àdìyàwó عهد bíbí aláhadu alẹ́kọ̀ọ́rọ́ọ̀ṣì العهد، ọjọ́ àràfáì ọjọ́ ló ti bí ọjọ́ sínú ọlọ́run bá ń tún sẹ́yìn mùsùlùmí lọ́jọ́ tẹ́ wà ẹ́ akmalu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dina ọlọ́bá ní ojú pé ẹ̀sìn mú wa o àti pẹ́ fọ́lọ́wọ́ wa o ọlọ́bá ní ike o ó ti wà lórí wa o àfọ́ọ̀dẹ́ ìlú kẹfì rọ́ṣùn ọlọ́wọ́ tààlà wọ́n ní àgbà akbar ní àmìláàdì àmìláàdì wọ́n ní ẹ̀sìn yìí olótóbi jù nínú kí ọlọ́wọ́ wa lórí wa olótóbi jù nínú kí ọlọ́wọ́ wa ẹ̀dẹ́ fi nǹkan ọ̀rọ̀ ṣe Muhammad bin Salih al-Uthaymeen rahimahullah wọ́n tí ó nà wàrà fún àlékún ní mọ́tí lọ́nà bá sọ pé ìkẹ́ òun wà lórí tó gba wa mùsùlùmí ó ní alẹ́ ti ìyà ní ìmọ̀tò ìkàmá ti ẹ̀sì ti pé wàyí akbar mìíràn wọ́n ní ilé ìlú ga bìbí pé ẹni tó bá lẹ́sìn bì mú tó bá di ẹ̀sìn mú stubbornly tó bá di ẹ̀sìn mú decisively tó bá di ẹ̀sìn mú uncompromisingly tó bá di ẹ̀sìn mú convincingly tó bá di mú seriously seriously seriously. <laughs> ànàtàmà súkà náà bí pe pé ẹ̀sìn yìí tàbí pé o ní gbádà lọ́wọ́ mi mo mọ̀ pé o máa ló jù lọ bó sọ̀rẹ́ tì í àbí wàhálà wàhálà ojú jù lóṣù o ní fi lọ́kàn bàbá tèmi jẹ́ o bú wàhálà èmi jẹ́ o mọ̀ o tẹ̀ dì fún ọ o bú ṣùgbọ́n òjò iṣẹ́ bí ìfún wa ní tàmùsàbí ogún àlàìmọ́ rẹ̀ fẹ́ gbogbo bẹ́rí inú ohun lẹ́rìn lọ́bí bá fi bẹ́rí ìsàfẹ̀lẹ́ ìgbàdẹ́rì ẹ̀mọ̀ tẹ̀lé ọ̀nà ah! inú ní ma bẹ́rí sí àmìtàmà súnkà náà di bí báàbì ti ẹ̀sìn wọn mú pé ṣẹ́kù ní lára ní ìmọ̀ ní pé lára tí ọlọ́run tó bá ti di ẹ̀sìn mú yéjìbò ànàkúnà fàkùnrin náà sí ó yẹ kí a máa ṣe fáàrí pẹ̀lú ẹ̀ ó yẹ kí wọ́n dùn pẹ̀lú ẹ̀ nítorí ọ̀rọ̀ tọ́nà bá sọ pé àdìyẹ ọmọ àtúnṣe lápọn jùlọ nígbà ṣe a máa ń sọ ọ̀pá mọ̀ṣáyé ṣẹ́kọ̀ọ́ṣì ìkọ̀wà ó léwu ó léwu ó lè nítorí pé ẹni tó bá fẹ́ ṣe dáadáa gọ̀rí ìmúyọ̀gẹ̀ẹ́ àbẹ́fọ́ àwọn tó bá ṣe dáadáa zọ̀rọ̀ báwo ni wọ́n tẹ̀ ọ̀rẹ́ á ti ló dé lọ jẹ́ pé ṣé zòdì káfẹ́ fún wa ló lè fi máa ọ̀rọ̀ òyà àwọn onímọ̀ ní sílẹ̀ fún wa ibi tó so mọ́ wọ́n ní nǹkan márùn tó so mọ́ ṣẹ́rí nǹkan márùn àrùn yẹn àbúṣe máa sọ tẹ́lẹ̀ ìtàkùnmọ́ra lára àwọn èèyàn tó so máa ní àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ ní àbọ̀kùnrin alákọ̀ọ́kọ́ ó so máa alẹ́ àìlú kí n tó lọ àwọn afáàmọ́ sọ pé kí n tó dín kí n tó ẹ̀sìn wa láwùjọ àdìsá agbègbè méjì lónìí kí n tó dín kí n tó ẹ̀sìn wa nínú ìdánilẹ́bí الوجود ومن الجانب العدمي ẹ̀sìn tí ń jẹ́ sìnkẹ́bíà agbọ́dọ̀ sọ ṣóyé èyí tó jẹ́ sìnkẹ́bíà a ń sọ nípa pé kágbé ẹ̀sìn gẹ́gẹ́ lélẹ̀ ẹ̀wọ̀n ìjọba nìkẹ́bí sọ́lù kàmáwà ìtùmọ́ ní sọ́lù brọ́dà yìí ó jọ mùsùlùmí sísà yìí ó jọ mùsùlùmí ìgbà tó bàbá ní káwọn obìnrin wọ ìbá ọlọ́bà ní dáàdì ká ọ̀rọ̀fúnà cape náà ma'adina àbí kìtù ma'adina minimum mùsùlùmí lè kí owó dìbò àpò lọ́jọ́ pé sọ́wọ́ sọ pé àwọn ilé àtọrọ owó náà adina náà ni adina ebi akàmọ̀kẹ́ ilé àwọn ilé ṣùgbọ́n akàmọ̀kẹ́ àwọn ilé ilé yóò wọn jìnnà dínú ذلك أدنى أن يعرفنا جانب الوجود الجانب الوجودي ẹ̀sìn gẹ́gẹ́ ń ṣe ẹ̀kọ́ náà ẹlẹ́kejì o ní pé jáníbù pé kó mọ̀ jẹ́ pé a ní ọ̀ríjínẹ̀sì máa táà bá ti ọ̀ríjínẹ̀sì máa wàhálà mẹ́ àjánibù làádà ni pé kẹ́sì yẹn kó mọ̀ bọ́ kẹ́sì mọ́ wà adulterated báàdì máa ṣe kọ́wọ́ ọ̀ríjínà bẹ́ẹ̀ náà nígbà kó mọ̀ wà adulterated abúlé ìrìn àbá ọ̀dọ̀ láàrin ليس أحد على وجه الأرض أحب, أحب إلى الشيطان هلاكا مني oníkòsí ẹni kan lórí ilẹ̀ ayé sílẹ̀ mọ́ẹ̀ tẹ́sùn ro pé kó bàjẹ́ fún tẹ́sùn ro pé kó sílẹ̀ tasọ bí kó sílẹ̀ bóra bí aṣọ kọ́rọ̀ ló dàrú oníkòsí ẹni kan tẹ́sùn fẹ́ kọ́rọ̀ ló dàrú bí òun oníkìlọ́mà ó ní ìnàrọ́jọ́ ẹ̀rí ẹlòmíì ó lè wà ní east ó lè wà ní west yóò bá máa dá àdádálẹ̀ àdádálẹ̀ yóò tún máa pọ́pùlà lọ ní east ìlú yóò tún máa pọ́pùlà lọ ní west gbogbo wọn bójú wo pé òun náà ní àwọn òbí mẹ́rin lọ́dọ̀ ẹ̀ wọ́n lè fẹ́ ìdàǹtà àti ìlẹ́yẹ ọ̀má àtúhà àbí sunna tí bídí àyẹ̀bá ti lọ́dọ̀ tèmi ẹ̀yìn ó ti sunna mọ́ bídí àyẹ̀ ẹ̀dá kò sí ẹni tí ẹ̀rún dídí ààrẹ ṣe náà lọ́dún ẹni mo sọ pé kò sọ́dán àwọn èèyàn náà tó jẹ́ pé ẹ̀ ń dá nírọ́ ẹ̀ ń fìtì náà àwọn èèyàn tó sọ wọlọ́ọ̀hì dàwátùkùn dàwátùnà tó fárẹ̀ kan hakikọ̀tì alam tó fárẹ̀ أليس تفرق؟ بلى بلى بلى المؤذن تفرق abẹ́kọ̀ọ́ ni dáwà yìí ń pín wa pẹ́kọ̀ pín wa ni ó pín wa ṣùgbọ́n tó fi pín wa Ànábì náà ló pín wa àdíṣẹ́ àwọn màláíkà tó bá lẹ́gbà Muhammad tó ń kàpéjú fún ibi àpéjú àwọn nẹ́gbà sallallahu alaihi wasallam pé kàmẹ́sàlì rọ́dúnlẹ̀ àpẹẹrẹ yìí tàbí ẹni tó jẹ́ tó kọ́lé ìgbà tó parí ilé ó wá ń ránṣẹ́ sáwọn èèyàn pé kí wọ́n wá jẹ kí wọ́n wá mú wọ́n ní pàmẹ́lì àjábà dáàyà dápàlà dáà àkàlà mí nàìjíríà ẹni tó bá ti dá ìránṣẹ́ lòun inú wọlé yóò jẹ nínú fíìsì lábẹ́ kalẹ̀ ọlọ́mọdé méjèèjì dáàyà ẹni tí ò bá ti wá dá olùsèyàn ló láti yẹ̀dẹ̀ kó lè dàárù wọn àti ìyá fún ìrìnàjò àdúgbà kò lè rí yé wọ̀ á ń bèèrè tàbí pé yóò jẹ́ nínú màdúgbà ojú wọn lànà bí wà wọn wá sọ pé àwìlú hàdà yẹ pa ẹtù fáwọn ẹbí kó lè lè yege wọn wá sọ pé fàdáhà ilé wọn náà ní àtijọ́ náà ẹgbẹ́ kan ẹni tí wọ́n ń gbé síbi onílà nẹ́bí ẹni tó kọ́lé náà lọ́lọ́run ẹni tó kọ́lé oní ọlọ́run ó túnmọ̀ sí pé Islam olódó ọlọ́run àrẹ wa Muhammad ẹni tó bá dá lóhùn tó bá wọnú àdóyè ìní ó ẹni tí bá ti là ẹni tí bá ti mọ̀ kẹ̀kọ́ ti là. wọ́n ní ọmọlẹ́kà wá pé wà muhammadun farraqa bayna an-nas wà muhammadun ẹ̀ntúmà ẹ̀ntúmà yes الدعوة السلفية تفرق تفرق لكن تفرق بين الحق والباطل تفرق بين الإسلام المصفى والإسلام المبين بين الإسلام المصفى تفرق بين السنيين الحقيقيين والحزبيين الحقيقيين تفرق والله أولهم ضعفا إذا تجد معاذ رابي الغالب ومحمد كباية كباية أنا بسوات أنا بسوات أنا بسوات أنا بسوات أنا بسوات وإيجيرو وإنه لا يصير على أن يستوى الله عليه يتوى الله فيه دعوة متحرك قل لي نتوضع قل لي نورا نورا شيخنا الألباني رحمه الله تعالى وانتي ليس الخوف على الإسلام ليس الخوف ليس الخوف على الإسلام إنما الخوف علينا نحن لا إله إلا الله ليس الخوف على الإسلام وإنما الخوف علينا نحن wọ́n pé islam ó dùn pé súnmọ́ ó dùn sọ problem wa àwa lọ́wọ́ àwa lálẹ́ wọ́n dùn súnmọ́ yóò dùn. wàlá ìpèsè ìlú islam òdodo ni ẹni tí o ti ṣe lójú àná tó bá kọ́ recommend rẹ̀ the truth lele wọ́n fẹ́ràn yóò kọ́ ni. Ibn Abbas sọ̀rọ̀ jàmbá àná lọ. Wọ́n lọ bẹ bíbí àná gbogbo tó bá ti dálẹ̀ tó bá ti dé tébù ọ̀pá rí mi. àwọn jẹ̀wá nìbò márùn-ún agidi márùn-ún ni a ti sọ ìsìlámù wa tí ó fi ní bàjẹ́. agidi àkọ́kọ́ ni agidi alẹ́ ẹ̀lú. agidi bó alẹ́ ẹ̀lú. agidi ẹ̀kẹ́ ti alẹ́ amadu yìí ni. agidi ẹ̀kẹ́ tó àdáwà sí ilé yìí. agidi ẹ̀kẹ́ ni alẹ́ fọ́kùnmù bíi. agidi ẹlẹ́ka wọn. والجهاد في سبيله kila gbogbo àkọ́kọ́ alẹ́ẹ̀lú kila gbogbo ẹ̀kejì alẹ́àmàlì bí i kílẹ̀lẹ́kẹta kílẹ̀lẹ́kẹrin alẹ́fọ́kùnmọ̀sílì kílẹ̀lẹ́kẹta àlàáfíkò mọ̀ ẹgbẹ́ gbígbọ́ta alẹ́ẹ̀lú شيخ الإسلام ابن القيم رحمه الله تعالى من طريق الهجرتين ومن فالسائر إلى الله والدار الآخرة اكتبوها أيها الإخوة اكتبوها ومن فالسائر إلى الله والدار الآخرة بل كل سائر إلى مقصد إلى مقصد إلى إلى أي مقصد لا بد له من قوتين wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ pé ó bá fẹ́ rìn lójú ọ̀nà ìsìláàmù tààrà wọ́n ní kì í ṣe tó fẹ́ rìn lójú ọ̀nà ìsìláàmù tààrà nìkan gbogbo ẹni tó bá jẹ́ pé ó fẹ́ ṣe nǹkan kan ó ní target ó ní maxwell kan lè ayé wọ́n ní làbújá láwọn omi kò wà tàyè ó gbọ́dọ̀ ní agbára nǹkan méjì làbújá láwọn ní kò wà tàyè ó gbọ́dọ̀ strong lọ́nà méjì wọ́n ní kó wà sí ẹ̀míyà wà kó wà sí àmàlẹ́yà kó wà sí ẹ̀míyà wà kó wà sí àmàlẹ́yà yóò strong ní mímọ́ ó gbọ́dọ̀ strong nínú ẹ̀yin brọ́dà tí ó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní o kí ó tẹ̀sẹ̀ ṣe kí ni ó dàbí program kan ẹnìkan tí máa ń pe program kan lálẹ́ ń bí yóò ní fẹ́ẹ̀sùn wà láì tó báyé kójú ọ̀nà ilẹ̀ ẹ bá fẹ́ kójú ọ̀rẹ́ mo bí ibẹ̀ fẹ́ẹ̀sùn لابد له من قوة قوة علمية وقوة عملية الصفحة بقى الصفحة بقى العلم الإمام البخاري إنه كتاب العلم ولي باب طب هو كاتب هذا سوي باب العلم قبل القول طبعا تبقى باب العلم قبل القول طبق وقصدي باب باب تكون سكون العلم قبل القول والعمل إمام قال يقول أبا شنو خلاص أنا محمد فاعلم أنه لا إله إلا الله ìmọ̀ dọ̀rọ̀ àti gbọ́ndàbà rẹ̀ ṣe ìmọ̀ ìmọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ ní ojú ọ̀nà yìí ó ṣe pàtàkì láti defend Islam ẹni tí ò bá nímọ̀ kò lè defend Islam àwọn ọmọ sọ wọ́n sọ wípé mẹ́nà àmìlẹ̀ bílà ìlú fàmà yóò sí àkùsà Umar bin Abdul Aziz ẹni tó bá ṣiṣẹ́ ẹni tó bá tàtúnṣe láì sí mímọ̀ yóò bá nǹkan jẹ́dùn tó fẹ́ tó ṣe lọ ìmọ̀ṣù pàtàkì sábà ń sọ nípa mímọ̀ ní fi dọ́ta mi kalẹ̀ àwọn onímọ̀ sọ pé àdìmọ́mù náà wọ́n ní ọ̀ṣọ́ ọba ọ̀tà àlà wọ́n pín ìmọ̀ wọn pín sí mẹ́ta wọ́n ní ìmọ̀ àkọ́kọ́ nípa àdájọ́ òní fọ́ọ̀bọ̀n àìní fọ́ọ̀bọ̀n àìní ìmọ̀ ọ̀ràn èèyàn lórí ó ń kálukú bó kálukú sì sin lọ́wọ́n ọba kálukú dọ̀dọ̀ máa kí ni mẹ́lẹ́kejì fáwọn ti fà yìí ìmọ̀ tó jẹ́ pé káwọn yàn ká bá ti máa kò fẹ́fẹ́ lórí gba ọ̀rọ̀ kú máa ìmọ̀ wọ́n ní òun ni ànáfẹ́ ìmọ̀ kí ni ànáfẹ́ òun ni ìmọ̀ ànáfẹ́ là ìyẹn làwọn onímọ̀ máa ń sọ pé wọ́n sọ pé àlẹ́ ìlmù ó kọ̀ ماذا عقد وملح العلم عقد وملح ìmọ̀ òfin mọ̀ ní wà mẹ́ àwọn àràkún lásọ gbáàgbé náà wà mẹ́ nínú mọ̀ òfin mọ̀ ní gbogbo ìgbẹ́ ní wàbẹ́ sẹ́nà ọba ó fẹ́ kẹ́sìn ló dáa ìmọ̀ bá ti sẹ́nà ọba bá ṣe màrún kí bá ṣe màrún ẹgbà ara sàlàfíyà wa ni o ẹ má jẹ́ tó jẹ́ pé sàlàfíyà túká tàtàbí la sàlàfíyà sàlàfíyà túká kírísmàrí sàlàfíyà tó ní di àtúnṣe lásìkò kan tẹ́rí bá ṣe wà yìí ọlọ́wọ́ bá ti pín ní tó bẹ́ pín fún kálùkù kò dẹ̀ pín lọ́dà ìlànà ṣe àmì àyẹ̀kù àyè òpin lọ́dà tẹ́lú ojú tó bá pẹ̀lú ààrẹ lẹ́fẹ́ mẹ́tẹ̀sì tó fẹ́ mójú tẹ̀sì ó gbọ́dọ̀ mọ́jú tẹ̀sì lọ́wọ́ bá yóò ṣe kí òun yóò ṣe gbà rẹ̀ tí hajj bá ti wà ní owó ẹ̀ èyí gbọ́dọ̀ bí hajj tán kó tó mọ bá fi ń ṣe òfin lára ẹ̀sìn wọn bá ń ṣe ẹlẹ́sẹ̀lẹ́ ni yóò jẹ́ tó wọ́n bá ti ń pọ̀ tó ti fi ń tí zaka fẹ́ máa wọ bẹ̀ yẹn gbọ́dọ̀ kọ́ nípa zaka tí tó ń sòwò iná òwò mímá fárúkú ti báyà ní ìṣọ́ra yẹn bọ̀ tó bá ti ní bísínẹ̀sì tó fẹ́ ṣe ó gbọ́dọ̀ tó bá nípa ẹ̀ fásitì àdá díkìr nǹkan tó ń kàtà náà ẹni tó bá mọ̀ nǹkan tó fẹ́ ṣe yóò rí ẹ̀sìn rẹ̀ ṣe. eléyìí gbogbo ìjọba ní màtàtàmà ìmọ̀ bá ti sin lọ́wọ́ ìmọ̀ tàwọ́ṣì ìmọ̀ àkídà ìmọ̀ bá ṣe kírun ìmọ̀ bá ṣe gbàwẹ̀ ẹnìkan kú mọ́ mi léyìí ẹni tó gbọ́rọ̀ nílé lẹ́bù mi nínú ìmọ̀ ilé fọ́rọ̀bù kìfàyà táwọn kan bá ti mọ̀ yẹn àwa yòókù lè dìpẹ́ǹd lórí àwọn tó ń mọ̀ yẹn oná ènìyàn ẹ̀sìn ṣé ká máa ní halal ṣe ọ̀rọ̀ gbogbo wa lágbọ́dọ̀ máa la kídà tó sọ̀híyà pàtàkì jùlọ káàmọ̀ jùmùlá kan àbí gbọ́tẹ̀ fíìlù rẹ̀ pé ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ nítorí tẹ́nì kan bá wà tó jẹ́ mùsùlùmí tó kàn mọ̀ pé ọlọ́run lọ́lọ́run ó sì ń kí òun jáwé jáde tó tẹ̀sí náà mo sọ létí rẹ̀ ni pé yazidu wayankus yazidu bin asiya yazidu bin tọ́a wayankusu bin maasiya ẹni ẹ bá wà mùsùlùmí mọ́kùnrin tó bá ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣùgbọ́n ìjọ tí òun jú bá dé àwọn kẹjọdọ̀ mọ yazidu wayankusu kalẹ̀ bọ́ gbogbo mùsùlùmí jọ̀rọ̀ wọn mọ la ilaha illallah muhammadu rasulullah bọ́ ẹ wà máa fi àwọn tẹ̀sí yẹn ẹ máa fi bọ́ àwọn yẹn tó bá yá nínú mọ̀lá bùkátà jù òun náà ní tó a ń mọ̀ táàbù mọ̀ dájọ́ ẹ̀ tí ò ní ṣe gbogbo yẹn kọ́ lórí mọ̀ àwọn kan wà tá a ti lò sáájú lọ́gbẹ́ àwọn ọmọ yàrá kan dáadáa náà ni wọ́n dà lérò mo àwọn àwọn èèyàn ti gbogbo kálukú ní má kátìrà wọn gbogbo kálukú ní gbẹ́tìrà lọ sí mọ́ṣáláṣí ìjọba náà gbogbo wọn kọ́ làfà wọn gbogbo wọn ìjà àfàṣẹ́ gbọ́n sáájú ànágbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀làbá ni àwọn àwọn ọ̀fẹ́ gbogbo alùpàtẹ́ ń ṣe gbogbo dárọ̀ yìí ẹ ṣe àwọn dàwọ́rọ́tù mùkàsáfà dàwọ́rọ́tù mùkàsáfà ara rẹ̀ ni fárúgbù kìfáyà nìyẹn dàwọ́rọ̀ àmà fárúgbù àìmù láfẹ́ tí tì ń bẹ̀. Bíbẹ́ ti sinmi ọ̀hún ẹ wu àlàyé tí Sheikh Lukman Idris ti mú bá wọn lẹ́nu. Subhanahu wa ta'ala. Tafasir jẹ́jìdá máa ti bàṣítọ̀. Tọ́lá ṣàlàyé. Tẹ̀bìlì yẹn ní pé tó bá jẹ́nu kíláàsì ní sábà mú tọ́ọ̀kì dání. Àwọn ọmọ mọ̀ pé, ta ló fẹ́ lóga bàbá yìí ṣe, òṣùlì ni bàbá yìí náà ta ló ń pèlè ilé ìlú gáwí tí wọ́n ní sọ bẹ́ẹ̀ ọ̀sáàbí ń tán náà yìí ní tí ṣòkò fún ìdíkùn náà yìí ẹni tó bá mọ iye tí òṣùlù ń sọ lọ́jà tó bá mọ tí òṣùlù ń sọ lọ́jà yọmọ pé ẹni tí ń ná jọmọ ó wù àbí òwú torí tẹ́lẹ̀ ẹ̀yin ọ̀tọ̀ ní fẹ́ǹfẹ́ mú dání fẹ́ẹ̀nì ọwọ́ la rí fẹ́ẹ̀nì ọkàn ogun sọwọ́ yín lọ ẹ̀bùrú rẹ̀ ti wà yìí fẹ́ẹ̀bù fẹ́ burú rí lábẹ̀kẹ́ ní ẹ̀ ṣe ti ti wọ́ mọ̀fúrú ti lè gẹ̀ẹ́ ní ẹ̀ torí ti bèèrè fárúgbón dọ́tà mọ̀ pé mọ̀ọ́rùn mọ̀ bó ṣe kírun mọ̀ bó ṣe dáwẹ́ máa fàǹfààní tó dáwọn nínú lọ́jọ́ pé dọ̀rọ̀tọ̀ ìlmíyà wàhálàkọ́tọ̀ ìlmíyà ó nípa tó pọ̀ tó bẹ́ẹ̀ kú ẹgbẹ́ ká mọ̀ nípa tó sinú ọ̀pọ̀ ẹlẹ́sì aláìka máa ń ṣe kan dábàá máa ó sì pàtàkì ìmọ̀ máa ń bùkátà iṣẹ́ ni ìmọ̀ máa ń ṣe kí ni ọba bùkátà iṣẹ́ tábàtúpà àmọ́ ẹ pé nímọ̀ tá à ń dùn àti gbóòkù nímọ̀ tó lébi níbi àwọn tó àti gbogbo àjọ mà lẹ́sìn wọn ti sọ fún wa nísìn wípé obìnrin mùsùlùmí kò lè sọ kó lọ dá fámílì kó lọ dá nǹkan kan sí lẹ́yìn ọkọ ẹ̀ eléyìí ìyàpọ̀ ọlọ́run bá ní bẹ́ẹ̀ ni àríwẹ̀kọ́ oṣù mọ̀ nìyẹn ẹni tí ò bá lò ó kò tọ́jú ẹ̀sìn rẹ̀ kò dáàbò ẹ̀sìn rẹ̀ wọ́n ti sọ fún wọn báyìí láti máa ń ṣe fúnfà báyìí láti ọ̀rọ̀ ṣe ń jímà ní gbogbo wa àtàfà àfọmọ tí ó mú wa agbọ́dọ̀ lè lò ó agbọ́dọ̀ lè lò ó lẹ́yìn nísìn tàbí kí n sọ pé ní dáwọ̀ yìí ètò fún àfọmọ mi lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ni nígbà mo sì mọ̀ mi ò ṣe tí ń bá wọ àwùjọ báyìí màá kí gbogbo àwọn tó bá wà lẹ̀ àbọ̀wọ̀ lọ ẹ bá bàjẹ́ mo wá tafàtúwà ṣe ìbí ọ̀sẹ̀ mi nǹkan tó fún un súnà ní pípé èèyàn bá wọ àgbo sálámà ní súnà kẹfí kó wá dókò tó máa bọ àwọn èèyàn lọ́wọ́ lọ ẹgbẹ́ mi lè sáà sáà ní ẹgbẹ́ mi súnà àwọn tó ti mọ̀ yàn náà tó ti yàn bá ti mọ̀ èèyàn lò. Tí a bá tún jẹ́ tọ́wọ́n ti bọ̀lẹ̀ ẹ̀yìn ìlà àmọ̀ ìjẹ́ ká máa lò. Ẹ jẹ́ kí kàn mú bí àṣà lórí rẹ̀ tó pẹ́ àbọ̀ sí ìbò míì. Sọ عبد الله بن مسعود رضي الله عنه القرآن الكريم الله بطيب إلا الذين آمنوا وعملوا الصالحات أبي دليل تلقي أباما يقبل بروتكت يسوع إنتي أباك قا يدل ما شكني يدل ما دو دعنا ما تعرفش قومي ما أبو عبد الرحمن السلمي أبو عبد الرحمن السلمي قل حدثنا الذين كانوا يقرؤون القران كعبد الله بن مسعود وعثمان بن عفان انهم اذا تعلموا عشر ايات لم يجاوزوهن لم يجاوزوها حتى يتعلموا ما فيها من العلم والعمل. الله يعني ابو محمد. الله يعني ابو àwọn kọ́tùnà àwọn ó sì lò ó tó bá wọn lọ fún mẹ́wàá nìyẹn àìkẹ́kọ̀ọ́ báyìí máa náà ní ìwé kẹ́kọ̀ọ́ sáǹfààní àwọn èèyàn sáǹfààní ẹ̀kọ́ lọ́wọ́ àǹfààní ní máa fún àǹfààní lílò lílò sì ní a bàbá mímọ̀ ni o ẹ̀gbọ́n mímọ̀ ni o kọ́lá bá bó sálà tọ́lá bó lè ilmi ṣẹ̀dìrì tọ́lá bó lè ilmi ṣẹ̀dìrì ó ní àti wà mọ̀ lè nítòótọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ sáfẹ́ ìtàkùn yìí ó tó ẹ̀ márùn-ún láyé mi tó jẹ́ pé tá a bá ń kọ́ lọ́kọ̀ wáyé tó lọ́gà àrùbíyà tá a bá ń kọ́ náhù tá a bá ti débi ismùlá ismùlẹ́bí láyà sọ̀rọ̀ mọ̀mílómìnà sọ̀rọ̀ wàlẹ́ mo padà tẹ̀ márùn-ún mo padà tó ẹ̀ máa ń lọ. Ilé ìmú fẹ́ mọ̀ ẹ̀. Tẹ́jọ́ tí mo dámọ̀ mọ́ mẹ́ràn sọ́ọ́ fi kọjá. Ọlọ́mọ dúpẹ́. Tọ́lá kò lẹ́yìn ìṣẹ̀lẹ̀. Ìmọ̀lẹ́. Ṣùgbọ́n èyí filẹ̀ náà. Èyí ṣe kí ni Èyí filẹ̀. Inú tàrí Baghdad ọ̀rọ̀ wá nípa arákùnrin kan tó jẹ́ pé wọ́n wá nínú wá lé ló bá fi màálẹ̀ nígbà tó fi màálẹ̀ lẹ̀ ó wá ń kọjá lọ́jọ́ kan ó wá ń rí omi kan tó ń kán lórí òkè sórí àpáta tó tó tó tó lómi yẹn ń kán ó wá rí pé omi yẹn la pa lórí ibi tí ń bọ́ sí lórí àpáta yẹn ah, wọ́n ní ló wá ronú pé هذا الماء على لطافتي أثر على هذه الصهرة على كثافتها لأطلبن العلم omi tó jẹ́ pé kó ṣe fẹ́lẹ́ tó ìgbà tó ń kán tó tó tó tó sórí àpáta ó sì padà lápa á máa padà lọ máa kéwò fàtọ́lẹ̀ rẹ̀ ilma fa adraka ó sì padà dáfà tọ́lá bẹ̀rẹ̀ ilmi shadid àtọ́ àmọ́ máa ń lé ń dànù ó wá ní wàhífùrúhú ashaddu minhu wàhífùrúhú ashaddu minhu àti gbé sọ́pọ̀lọ́ náà tó lè jù ká tẹ́ntẹ́ bá rẹ̀ tó fẹ́ exam exam kí ó tó bá pass ẹ̀ kí ó inú mo sọ pé a kí àwọn èèyàn kan ò wà lẹ́wọ̀n fún àwọn èèyàn ẹ̀gbáàmù kí ó le torí pé ó ní ṣe pẹ̀lú ọpọlọ ní ó ní ṣe pẹ̀lú kọlù ṣe kọlù ní àrí akẹ́lù kọlù ní ọ Ṣe ákìlù lábí hàn kan ní àbí kọlù. Ó wá ní wà ní àmàlù bí i aṣájú nínú. àti ìlú tó wà lè jù bẹ́ẹ̀ lọ so sísọ ẹ̀sìn wọn ni pé ká lò ó gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ lectures ẹ máa lò ó tẹ́lẹ̀ tí ò bá ti lo tí ó ń dọ́ wọ́n padà fi bú wọ́n fi bú wa náà àbẹ́ẹ̀kọ́ ẹni tí bá ti ń lo ìmọ̀ ó ti sọ ìmọ̀ Ibn al-Qayyim rahimahullah wọn ni law nafa'a al-ilmu bila amal kápẹ́ màtẹ́ yòó lò tó bá ní tùmọ̀ ní lamma dhamma Allah subhanahu wa ta'ala ahbara àwọn tí wọ́n jẹ́ àwọn àfáàrù ìpìta ọlọ́ọ̀bọ̀ bá máa sì pè wọ́n lé ní àpùpù àtàmùrú na ní àtàbí dérí pàtàkì ṣẹ́rí nínú ẹ̀sìn ní tá a bá mọ̀ tá a bá ń lò ní fi máa ń pọ̀ sí bákan náà ká máa pèsè sí tàbá fẹ́ pèsè sí ká pèsè sí ìbẹ̀rẹ̀ ṣètìmá wọ̀nà ìdọ̀tí alhàbànà lẹ́yìn tí wọ́n bá ti wà tá bá ti pèsè dáwọ́ ìmọ̀ ẹ̀sìn oníṣìkí ẹ̀sìn onígbòrò èpè pé ṣe pàtàkì bàbá ń pèpè yìí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí pèpè yẹn alimami Sufyan sọ̀rọ̀ yìí wọ́n lè la ya'muru bil ma'ruf wala yanha 'anil munkar illa man kana fihi salafu khisal aw khisal salam ẹni tó máa pèsè sójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀sìn sọ́kàn tábà sọ ìpèpè náà ìpèpè nílẹ́bù àwọn tí wọ́n máa kéwú dáadáa tán mú dájú ẹ̀sìn wa kò bá àdìmíkẹ́ kapá tí wá sọ́sọ̀ tó ti táwọn bá sọ lélẹ̀ yìí àtàwọn tó jẹ́ pé in táwọn náà gbọ́ làwọn náà fẹ́ sọ fún brọ́dà mi náà fẹ́ sọ fún rítà mi pé báwọn afáàlù súnà ti sọ nìyẹn fẹ́ méjèèjì yẹn náà ni bàbá kan bẹ ládùúgbò wa wọn lákọ̀ọ́kọ̀ sí báwọn kan lọ sí tọ́ba tó wá gbóhùn kẹ̀kẹ́ ní mọ́ṣáláṣí tọ́ba dé ìgbòho àlẹ́ tọ́ba pàdé tí láwọn ẹ̀rẹ́ bá tó ọ̀pá fífi wọn nígbà pé sọ́kọ̀ rẹ̀ ìtọ́kà wọ́n sọ pé àwọn àbá ń sọ fún wa wọ́n máa ń sọ bí tó wà èyí sọ ẹ̀kọ́ pé àwọn èdè ẹ̀kọ́ lórí ilé ẹ̀fẹ́ ń kọ́ ìgbẹ́ bàbá ẹ̀ lè díẹ̀ wọ́n lò ní àbí wọ́n lò kọ́ ni ẹni tó ń sí ma àti máa lò yá yàhìá خذ الكتاب بقوة أنا أبو محمد صلى الله عليه وسلم أنا بزطي نعم إبي تبا تزوي كاشف بلي بلي مولانا بلي بلي وان أنتو كسودون الله با أدور نرو على كو وان برفيقكم فيما يأمر رفيقكم بما ينهى رفيقكم بما يأمر إن دون kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ nínú àwùjọ tá a ti ẹ̀wà yìí ojú kàtà òde yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló níyanjú nǹkan tó kólékólé lọ. bákan náà adìlú bímọ hamar adìlú bímọ náà ṣe déédé lórí tó ń pàṣẹ ṣe déédé lórí tó kọ. ẹlẹ́kẹta adìmú bímọ yàmú adìmú bímọ yẹnìhà adìmú ó máa ń tó ń kọ ó máa ń tó bí àbá ámì lọ́jọ́ tó kàn lọ́wọ́ àfihàn gbọ́ dáadáa lò dáadáa ìdílé bẹ́ẹ̀ dáadáa tó o bá ti ìdílé yẹn tó bá ti ọlọ́dọ̀ ọ̀tẹ̀ náà ok ìjọ tí a bá tẹ̀sí ìdílé kan ìjọ tó kàn lọ́wọ́ àwọn ọ̀gbọ̀n àwọn ọ̀tún kò sí dàá fáǹjọ náà àbí ṣùgbọ́n èyí tó mọ̀ ìgbà tó o fi kún ẹlẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ ẹ nǹkan tó correct làwọn sọ fún un àlọ́ táwọn mú wọnú ẹ̀sìn yẹn ìkọ́kùkọ́ tán ti kọ́ra wọn ni ẹni tó gbọ́ pé kọ́ sí níbi ìyá sọ pé èyá ti gbọ́ yìí wọ́n sábàrẹ̀ ṣàlù aláwọ̀ nínú common mistake ni pé ká mọ́ bẹ̀rẹ̀ àti fọ apá wa látòrí ìkànnà òun ti wá jọ kò mẹ̀rí ẹ̀ kò mọ́ bí ó sì ti fẹ́ tẹ̀wọ́n ní bọ́ọ̀lù. gbogbo àwọn onímọ̀ ṣáàdì sọ pé tí ò bá ṣe bá nǹkan àlùwàlá rẹ̀ ní aláàfíà bó ń ṣe hàyìn gbà ah, ah, láti jọ yìí tí n bá ti kẹ́fọ́ rí ni mo ti máa ń bẹ̀rẹ̀ ìmọ̀ náà nù sẹ́rí yẹn o ti tó sọ fún grandma o tó sọ fún kíni o tó sọ fún grandpa o tó sọ fún gèèyàn ti ṣe àmì ẹ̀dá ń pè ní sheikh níbi iṣẹ́ tó lè mọ̀ wípé ee ọlọ́mọdé àbẹ̀rẹ̀ tó ẹlòmíì wọ́n lè jẹ́ àbá kan wá tó mọ̀ tí ó lè ọ̀yá mọ̀ bọ̀ àbúlàfíì ìwọ́n tó máa ń sọ pé kìíní dépò ti tẹ́lẹ̀ rẹ̀ tó gbẹ́ nítorí jẹ́ pé ọlọ́ọ̀bá máa ń fún òdùnú lọ́wọ́ abdulhafiz suleiman lè mẹ́rin sọlá bá aṣùnlẹ̀ ọ̀gá ah, but ó wà ní fẹ́lú kárí pé ebéèkó náà ló ka ìbò ní ṣùgbọ́n bó ṣe wà mẹ́rin ebi àbá ti mà yẹn ìdènà lò ó dẹ̀ الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أتيروا الله وأتيروا الرسول أها يا أيها الذين آمنوا وكونوا ما صادقين وبينوا اتقوا الله وكونوا ما صادقين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ọlọ́run ní ìgbẹ̀dú òdodo ẹ máa pa òfin ọlọ́run wọn وكونوا مع الصادقين ẹ máa pẹ̀lú àwọn olódodo ẹ máa pẹ̀lú àwọn olódodo. ṣẹ́ẹ̀kọ́ ìmọ̀ òfin ní adékèlú ṣẹ́ẹ̀kọ́ àti ìdí rahmanullah wọ́n sọ pé gbọ́dọ̀ pé máa wà pẹ̀lú àwọn olódodo wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé asọ̀dẹ̀kùn àwọn tọ́jú olódodo sí àkọwàlìyìn wa àmàlìyìn wa àhwàlìyìn wa àyíhàtìyìn èyí tí wọ́n sọ òdodo wọ́n mú ṣe iṣẹ́ wọn ò lè tí wọ́n máa máa máa fi tàkù tó pé èyí tí wọ́n sọ ní kọ̀rọ̀ náà wọ́n sọ ní gbangba ilé ìka gbìyànjú nǹkan gbọdọ̀ sí ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wa ti wá ibẹ̀ náà lápadà sí àwọn tó bá di olódodo ọ̀nìkà dúró sí. Ali rọ́bì ọmọ ọ̀gá láàyò ó ní àfẹ́dẹ́kọ̀ ó ní òdodo tẹ́ rí yẹn fẹ̀kí lòdù màrí ó máa ń le láti sọ ó máa ń le láti dúró sí gbẹ̀yìn bẹ́ẹ̀ ní ìbàlẹ̀ àyáwà wàlbáàtìl irọ́ ọ̀sí ìfún táwọn yàbá pọ̀ bẹ́ẹ̀ ó mọ́ fúyẹ́ láti tò lẹ́yìn wọn wà bí ìhùn ṣùgbọ́n ọ̀sìn ní padà máa ń di ọ̀hàn sí àwọn wọn òdútú níbi tó ń kálukú ti ní ẹ má jẹ́ ká pèrè sẹ́yìn àwọn nǹkan tá nìkan ti wà ká má ṣe bí ẹni tí ò mọ̀ ká má dúlẹ̀ nítorí ẹnìkan ká tó ti òdodo Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n ni wà sadiqun yadumu amruhum wal kadhabun yanqati'u amruhum hmm? ó ní àwọn tí wọ́n bá dúró lòdòdó yẹ̀dúnmù amúhùn amuru tọjọ́ wọn láti wọlẹ̀kẹ̀dàmù àwọn tábà dúró sí rọ́ yàmùtọ́bìrù amúhùn wọn ṣe bí ẹ wọn lè dúlé bí ẹ ìkẹ́nu àbúrọ́dà ní ó ṣàlẹ́ǹjì ìkan nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ àwọn mẹ́rin wà ní mùsùlùmí nàìjíríà lọ́dún báyìí báyìí ẹni tàkù jẹ́ máa ń tẹ̀lé jù ẹ sọ pé kí ni yóò dà kí ló tẹ̀ ní báyìí ẹ ẹ̀ dẹ̀ sọ pé ọ̀rọ̀ yóò màrùjú òhun ní tànà rọ́jẹ́ òlélẹ̀ asọ̀dìkú yàjú muhammadu àwọn olódodo àwọn wà lójú kan láyà من khalafahu káwọn yẹn máa takùn wọn ká máa bá aṣọ wọn ní wọ́n rí wal kadhabun àwọn òkúrọ̀ ìyá ń pàṣẹ àwọn ọ̀rọ̀ wọn kò ní padà ṣe kí ni kò ní padà tó sójú kan yankọ́tẹ̀ yóò padà sún wọn ni wọn ní lè tẹ̀síwájú tó bá dé kan ó ní áádá amọ̀ràn jáwọ́ sí ilẹ̀ áádá وسنة الله التي لا تجد لها تبديلا oní ìkan tá à ń sọ bọ́lọ̀ ìyá ìlú bí òdodo bá ṣe rí ó lẹ tó tó bá kéré tó wà láì tó bá ṣe òdodo òun lọ́lọ́ máa sọ́pọ́ọ̀tì òun lọ́lọ́ máa sọ́pọ́ọ̀tì wá sí òdodo Ibn Qayyim ó ní òdodo sẹ́yìnfù lọ́ ìlúkọ́ àfẹ́fẹ́ ó ní ìdá ọlọ́run tí máa ń gé irọ́ ni ó ní màá wúdi àmì màá wúdi àmì alábàápélé tó ẹ bá ti gbé sórùn rọ́bà yìí yóò gbé rọ́dà nù tó olóògbé àwọn tó wà nílé wọn lè kéré wọn lè má lẹnu ẹdú ti níbi tẹ̀síwá pépé nǹkan yẹn ni ní òhó sùkùsùkù àti tẹ̀blík ìkwánù ń gbé tẹ̀blík tẹ̀blík ń gbé ìkwán ẹlọ́kọ́lẹ̀ ẹlọ́sọ́kàn kò ní tọ́jọ́ kò ní tọ́jọ́ ẹ má lọ pẹ̀lú ẹ̀ ẹ má lọ pẹ̀lú ẹ̀ tóbi áza amọ̀ tóbi lánàá kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ circumstance tí ó sọ ọ́ di bẹ́ẹ̀ lé ní tí circumstance ẹ bá ti kó ń bẹ́ẹ̀ kálukó padà tàṣàbù jẹ̀míà wà kùlùmùrù ṣàṣà onípẹ́ òdodo yóò tọ́jọ́ ètò ọlọ́run pé ó takú irú irọ́ sọ́nà bí èsì ni áza amrun jarọ̀ sí ilẹ̀ àádá ilé bọ́lọ̀ ní gbé sàríkàlẹ̀ yẹn wà súnà tó lọ́ ìlẹ́sí làǹtẹ́jìdà lára fẹ́fì ìlànà ọlọ́run tó padà ní الله بعكم ودلول دلول اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الحق حقا وارزقنا اتباع وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله ملتبسا علينا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Gracias. what is the very name ní ìwọ̀ ó jẹ́ pé tí a ṣètò nìka as soon as possible máa dìlé rẹ̀ nǹkan tí ó bá mú anábì sallallahu alaihi wasallam anábì sọ pé lam yara lil mutahabbayn nínú nìka kò sí nǹkan tí ó dáa fún èèyàn méjì tó bá ti ṣó nífẹ̀ẹ́ sínú ara wọn báwọn fẹ́ fẹ́ra wọn tó kàn ṣe nìka lọ sáà bá ti ṣe nìka àti sínú àjọmọ̀ ìṣẹ̀lẹ̀ ká lọ mọ̀ pé nínú àwọn májẹ̀mú tó dé pé hezbollah obìnrin gbà fún wa obìnrin tó gbà fún wa lẹ́yìn ìgbà tó gbà fún wa yẹn tó bá jẹ́ tí ń bojú àbẹ́ntí ò bojú àlẹ́tọ̀ àti ìwò mọ́lẹ̀yìn nìka àlẹ́tọ̀ àti máa bá sọ̀rọ̀ tí è bá fi fún mọ́síláhà ọjọ́ nìka táwọn wájú tó kí ẹ̀fà mọ́tò gbélé èèyàn ní wọ́n náà máa ń kájú wọ́n ní ká máa kájú ṣe nǹkan márùn-ún ọ̀kan nínú ẹ̀nà ìpé tó mọ̀ bẹ̀rẹ̀ báyìí tó lọ́kọ̀ kájú ìkẹ̀kọ́ ìgbé tàbá ti jẹ́ lọ́kọ̀ fìtínà ní ó ṣẹlẹ̀ lẹ́yìn àìlọ́kọ̀ rẹ̀ wọ́n lọ́wọ́ àmì